mo ti kọ́gbọ́n o lára àwọn mo ti kẹ́kọ̀ọ́ lára nǹkan tí mọ́mí àti dáàdì ti ń sọ látẹ̀kan wọn ní ká ní ìforítì ká ní ìtẹríba ká ní ìfẹ́ wọn ní dáàdì ní ká ní spiritual education ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà ní spiritual education tí wọ́n sọ̀rọ̀ lórí kí ló ń pè ní spiritual education ok ní ọ̀dọ̀ títa àwọn obìnrin understanding àwọn obìnrin la máa ti gbé wá ní ìsìn mọ́mì lọ́dọ̀ àwa obìnrin sí àwa obìnrin kí ni spiritual education. spiritual education ò ní education tó ń wá láti inú òyìnbó máa ń pè ní intuition òyìnbó dẹ̀ máa ń sọ wípé kò kí n wrong hmm. ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sọ látìgbà tá a ti kéré ẹ̀mí kan sọ báyìí hmm. ẹ̀mí kan sọ báyìí ẹ̀mí yẹn kò pariwo jẹ́jẹ́jẹ́jẹ́ èmi yẹn tí n bá ṣe mistake mi ò gbọ́rọ̀ sí lẹ́nu ni ìyẹn ni wọ́n ń pè ní intuition so spiritual education ó ní education tó jẹ́ wípé nípa bá a ṣe ń dàgbà à ń kọ́ tí n bá fẹsẹ̀ kọ́ tó má lọ́bẹ̀ yẹn mo lọ́bẹ̀ nǹkan ṣe mí ẹ̀ tí yẹn educate ara yín pé má padà lọ síbẹ̀ ohun yẹn tó jẹ́ wípé láti inú wá ni ẹlẹ́dàá ti máa ń fi tọ́ wa sọ́nà. So no nínú gbogbo nǹkan òun ló máa ń wá tó manifest pé tó bá ti wá o irú ìwé yẹn lẹ máa kà ẹ rí i pé tẹ bá gbé dání tó bá lọ lọ́nà tó jẹ́ pé ó máa tọ́ yín sọ́nà á dùn mọ́ yín tẹ bá lọ wo yẹ àwò fíìmù tí ò bá bá eléyìí tó máa máa mú kí èyí tẹ́lẹ̀ dà ń sọ wípé ó máa jẹ́ káyé dùn ó máa jẹ́ kí nǹkan gbòòrò ó máa mú àlàáfíà wá yẹn ni spiritual education hmm. nígbà táwa kéré bí wọ́n ṣe ti fi lé wa lọ́wọ́ wọ́n ní ká read bible wa ká gbàdúrà lójoojúmọ́ read your bible and pray every day tẹ́ bá fẹ́ dàgbà spiritual education ẹlòmíì ìdí bíbélì ẹlòmíì ìdí quran ẹlòmíì nípa oríṣiríṣi lẹ́lẹ́dàá fi fi ọ̀nà spiritual education yìí ṣùgbọ́n nǹkan tẹ́ máa fi mọ̀ pé òun ni o nǹkan kí nǹkan tẹ́ bá ti ṣe tó jẹ jáde nídìí spiritual education yẹn ó máa múnú yín dùn ó máa múnú gbogbo àyíká yín dùn hmm. ó máa máyé tòrò ó máa mú ọ̀nà là ó máa gbèlú ga hmm. ó máa tún nǹkan tí kò dáa àtúnṣe ó dẹ̀ máa jẹ́ kí èyí tó kó máa dáa sí i hmm. ìyẹn ni mo mọ̀ this spiritual education. ṣé mo dúpẹ́ pé òun látẹ̀kan <laughs> gbẹ̀yìn tèmi nulẹ̀ àti ńlọlẹ́ náà nìyẹn dáàdì ẹ dákun ẹ bá fún àwọn ọkùnrin ní ìmọ̀ràn ẹ bá mi gbà wọ́n ẹ bá mi là wọ́n lóye kó tó di pé mú mi máa